فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعاذنا الله وإياكم من النار السلام عليكم ورحمة الله وبركاته فقطع ولود تبدو يا الله صلاة يسيج بأمين شوي ولود تبدو يا نبي محمد صلى الله عليه وسلم يا شيخ غبن بكراتي لبريتاتي الجواب الكافي لمن سأل عن الدواء الشافي نينا الداء والدواء نيكاتي على تبهوبيش من فصل فصل يوردنا fasalin na ga gaskiya lemba soko wọn lanyi mana soko ka jiya tana soko elu lada soko aji ni mẹwo mẹja jiya soko a soko lanyi ma n soko yẹ ka dandanma lafiya yẹ ma n soko yẹ jibu te ya soko yẹ dajẹ ya soko ya la zaman lafiya wuce lokin kirki ya ce lagbe ya bebi da neya sakwai da la zaman lafiya wuce ko wuce la tashi hankali ya gwelo ẹ̀ka ṣíké èjè yìí èjè fi èjè fún àmà ń jí na ń dájì àsọ̀kwà ń fi na kuje kabuna kabula da ake soko ba ufana kun jigawa mai a soko an lalata kita yi cikin lage soko ba jiji da jifi da yiwuwa tufuwa kunci soko gusan gwari mu shari ayin wajen sọ̀pá múlìkì láyàwó ẹni ẹ̀kí èrò orí náà wọ̀dájú ọ̀rà sọ̀kú waje adalci waje gaskiya waje shawara wangi waga tibi na kuma waje zalunci amma kada wani fikirkin na ya wace da ya su wedo waje mulki waje tibi na ku waje zalunci waje jaya waje yanci waje shawara daidai koyi baba wuli kirki yin sokoji mulki wuci na waje da an yi sokoji sun ga wa gangani bai gbe bai tashi hankali wa ne za mu ci yau ta to mulki to mulki da wuro a muje mu tashi ta muki mu da ba su sọ̀kọ́ ìyàwó imi níwà àdájí asọ̀kọ́ ya tungo ya tofi kirki ya jigi tarbiya wacan kina waje da can ci za su kura labarin lashe bayanwa bayanai ci ga wuce lafasarin nan tura zanen man ga wa min hukumati zunubi mini hukuma da punishment ya zunubi anna ha tuzimu ni'am nima na sokwaji ya zana lemba sokwai la nima wuce lada wa ma bikum min ni'matin fa min Allah ene gaje ni mana daga basu ko buke biyo wa in tawdu ni'matallahi la tuhsuha ya gado ni mai sukunwa ya ba la'in shakartun la'azidan naku ya gaje ku ya soko ya ci daji ya soko ya ci jigawa mu ya soko ni mana soko ya yi dan wa biyu amma ya gaji kafirci ya ci aci mana ku ya ci daji ya soko ya ci je ku ya soko bai ni mana soko ji ya yi na ya ìjà ní ìmọ̀ sọ̀kọ́lága ajílé fi ní ìmọ̀ òjì sọ̀kọ́gà ìlú gbáwọn láti ọ̀pọ̀ ọ̀pọ̀lẹ̀ ní àkásínà dìzẹ́mbì làjọ́n gẹ̀mí ní agbóyá àdúgbò ní gbogbo ìdáni yálà ń bọ̀ òun obi òsùn ní inú jílé zanwe chichi sáwájá àlẹ́kọ́ owó lè bá sọ̀kọ́ náà jiná zanwe chichi ife jẹ́ àlẹ́kọ́ ẹgbẹ́ ti lè bá sọ̀kọ́ náà jiná zandoci yìí ní ẹgbẹ́ ẹgbẹ́ lè bá sọ̀kọ́ náà jiná zandoci yìí kí n fi àjíyà tí ó ẹgbẹ́ tí ìwò ẹgbẹ́ lè bá sọ̀kọ́ náà ajiná zandoci yóò tó mọ́ sọ̀kọ́ wọ́n ṣì láfíà bí ṣì láfíà ẹgbẹ́ tí ìwò lè bá sọ̀kọ́ náà wai shiga ne ku anna tuzimu ni'am wa tuzimu niqam azaba a wato bai ba ce bila jikini matsayin niman nan فما زالت عن العبد نعمة إلا بسبب ذنب adịghị lasọkwaci gwa n'ime wuce biyu na sai wasu babiya zurubin wuce na ya wasu babiya zurubin wuce na wala allati bi niqmatun illa bi dhanbi bayi ba da azabe me jeza sai wasu babiya zurubin ne zake jina بابا لك ما قال ابن أبي صالب لك ابن سيدنا يا ابن أبي صالب رضي الله عنه وقال ما نزل بلاء إلا بذنب بلاء يتشع سيبص نبين يشينا بانديتي بلاء يميور كذنات بيه bala yiwu boko haram bala yiwu tashi hankali bala yiwu zafiya gangan bala yiwu eliyar duwa bala yiwu inda hata Eza jaganci balayiyo, azde jaganci balayiyo, eye lamolo balayiyo, ene jube fata na yamba soko, ebe na layu na ruma inda layi illa bi ta haki ene da yi ta soko ne za a je wa se bebi latu soko wọ́gá tún soko ji ní ìwé àdá làwọn ti wẹ̀ tí gàba bẹ̀lẹ̀ mẹ́ soko ìkìdìrà ju yóò lọ soko ìfàtà yóò soko ṣàdé wọn wọ́lá rùfí àbẹ̀lá ilá ibi tẹ́wùbà àmẹ́ ìlàbẹ̀lá ìké àwà sẹ́bẹ̀ fún bẹ́ ẹgbọ́gọ́ a shawa lega yana labala ike agwayayi na mini ugbatu ba shi mini yana labala ike agwayayi na da su soko wa man yattaqi Allah yaj'al lahu makhraja soko ajiwa nziru wa man yattaqi Allah yaj'al lahu min amrihi yusra da nasu soko soko afala mine yana labala ya kyabu yayi mai imani allazina amanu wa lam yalbisu imanan bi zulmi ulaika amru wa hum muhtadun mine yana labala ya kyabu yayi ne yidoku da istighfaru wa kuntu tastaghfiru rabbakum inna wuka na gafara ɗauke ku ga gafara ce su kwai fadalin yurisiri sama alaikun bidirara su kwa bilebiyaye wai yumdidukun bi amwali su kwa tere ga dukiya shi wabani ne ya gishi wai ji allakun jannati wai ji allakun anhara ma lakun latar juna lillahi wa ƙara ɗauke ku ga tuba wuce ga ga bandit ya ga zane zanen ga zane zanen shi ko ce ya zane zanen robon ga zane ya dubufe zane ya gido zane ya foto ko zanen ya gada godo zane da a cike bidinga yanzu gbájọ́ ọ̀kún járe yanzu bàlá ìnáṣọ́ àti èjìlì ó ẹgbogbo ìdìbà sọ̀kún túnbílẹ̀ láì jẹ̀mí án àyíwà ìrúnmìnúnà yá ẹmú mi yẹ jíjú bàlúbà sọ̀kún bẹ̀yàn láàlẹ̀kún tùkìrún ẹgbẹ́ yìí yan dodon na je ya musibana fabi ma kasabat aidiku yan dabana ji masiba wuce yana sai ne gwaya sojin gwada wani waya fu an kasir so kwa mai fada zai yan zunubi idan kuma ya bago yi ji e dubi na gani ngo ti gan wal qadiru ala ba'sa alaikum ko so ko je yi ko da wala azaba bi a jagan min fawkikum da fitiya gona ko ga da ba mai tafsiri sashe man jagagan min ya azaba na so ko la biya za daga fitiyo nan wa je bi na kuci cinci kwa ta ke bo ja fe tie bi na kuma ni tawaci bo yeso ale so ko ba ye ga la mi tuni mi àlàyé ogun yé yẹ̀dẹ́ ẹgbẹ̀ èbè ṣiṣẹ́ ewu ìjọpọ̀ ìjíká nìwà ìjíká ogun yé tó èjì sọ̀pọ̀ ogun yé yìí tó èbè ṣí mọ́sún sọ̀pọ̀ tó ogun ìlàádán yẹ dúró haki sọ̀pọ̀ nẹ́dẹ́gbẹ̀ yìí ní kákẹ́ yìí haki sọ ìgẹ́ ìwà kó nẹ̀ ìgá jíyẹ́ jẹjẹ náà ẹgbẹ̀ ṣíṣẹ́ oṣù látòkà ìsájú ìdáhùnlẹ̀ ìgájíwá lánàá tó wọ́n ni wágọ́ òjíjíwá nínú ló ti á tèmi lò ẹwọ́ tí ìbò ẹjẹ̀jẹ̀ lè yẹ jíná ẹni mi ṣáàjì bẹ́ẹ̀jì màmá kínáfà ẹlẹ́yẹ̀dẹ̀ ipá sáré yẹ̀lẹ́ gan tí ó ní sáyì zàdèjì o ẹlẹ́tì gẹ̀gínà kàmí yẹ píríncípà ní kíwọ́n ẹjọ́ ǹtọ́ àdíjí ṣe yá bí i mọ̀ láòrí yà ní kájì wọn àbí ayé ṣóní wọn àbí ayé kẹsàn jágẹ̀lọ́gá ètò bíbí lọ́dọ̀ kàrínlò ti rú ṣe príncipal sóòzà ní ọgá bẹ̀rẹ̀ ẹgbẹ̀ wọ́n ayé príncipal ọmọ ẹ̀sí bí iná fún náà tí ó ń lòrí títà nígbà bí iná fún ìjìnkú bí oúnjẹ jí ń gbó zane ga ye na kuna tun ka kunu nga bi na kunna ugu na kungu ebiyo ebe na ebe shi ulu sama mu weki ya mini ga mu weki yo kama ta kunu yi walla alaikum nya kwa ji galewa ma asabakum min musibatin fa bi bima kasabat aydikum wa yafu an kaseer zaka ja shi bani ga gwamnati ka zo to mai shi da kuma ba wuri ya e dana? ṣàkà ní òjò sọ̀kọ́lẹ̀ ìpínlẹ̀jì witness wẹ̀wẹ̀ olóbìbà wọ̀mẹ̀ láti ró lọ́gbọ̀mọ̀lọ́ tó kẹ́kà sí ìjọba túnṣẹ́ wà káàkiri jẹ́jì rẹ̀ sí méjì wọ́n tó bá tó tẹ́ṣẹ̀ ẹwọ̀ china sálàrì mẹ́gà àtìmẹ̀tọ́ ọgẹ́ kákú tí bó hmm? sálàrì yẹn lókàgbẹ́mọ̀ lójà kẹtàdà ánẹ́nà àti ẹ̀yàgbé làbárí ẹ̀ ibi yá di fushi ni àyàwó ẹran àyàwó àyàwó ọjọ́ ìtàn ní bá kúkú tí mo ẹgbẹ́ tó bá kú sí gbogbo arúgbó àti ìgbé ní ẹgbẹ́ wọ̀nyẹ ló tú bá. ẹbá náà lè jìdí ayinú ní ọkọ̀ ìjìká lè wà ẹgbẹ́ wọ́n yẹn jìdí iná fẹ́bì máa kẹsàn bẹ́ẹ̀ sai ke lafi gan zalika bi annallah na ne guna hakika Allah subhanahu wa ta'ala lam yakum ghayran ni'matan an'amaha ala qaumin ni'ma na su kuka ji jama'an da ci na su ko shuga hatta yugayiru ma bi anfusihim sai halina to da na duje ba sọ̀kúnká yìí ní ìmọ̀kíyàyè yẹ ti ẹ̀dá jí asòkó yẹ ti ẹ̀dá kí yẹ ti ẹ̀dí wù sí yẹ ti ájí sí yẹ ti ájí sí ní lẹ́yìn ṣẹ̀kọ́rùtù ìdẹ̀nàkù amma hali na yadda na kaga ya yi bai ciye gobiya ni mawucin a fi lalakiya kaga yayi da ji goro biya ni mu wuce a fi kiya go kaga yayi cha ji do shi biya ni mu wuce a fi kiya go kaga yayi jana ji do do shi biya ni mu wuce a fi kiya go ya cha da ji ji ni mu wuce ba ta ga ci go ye gizo lan mu cha shi go sadauna amma bi yan mazan jiya tun za mu yi na amadu wuce jihar da yi nan ala da amadu wuce ya wakacin zamani a wuce ne zangoci to karatu wadda kuma amma da kiyo aje da su gugu aje adalci aje yanku aje amana fiye yake ta sha'un kwamiya interest ne jama'a ya shi zuwa ne ciyo ta ba da alabai ya fi maruntun bilmasu ake amma tsari suku son zuciya to man to wulki jiki to waje ci fatan wa mai to zato zai talaka son zuciya mai yiwu son dukiya zandoro wujuje wata babu lallai da gurgu zana ji yawuna wuje wayo zane ji kidnapping nan wuje wayo zane yiye nan wuje wayo zane ji fraud nan wuje wayo zana ji salari da ita doshi na wuje kiya nan wuje wayo zana yi ba pa tiye za hanyi wa ba ba ba ba wuje kiya nan wuje wayo zane ji siri wuluji gan ewe blood money lo siri ji na wuje kiya wuje wayo lálé súnà sílẹ̀ àti bẹ́rọ lókí àádé ìjọ tó wà ní àmá sálà ẹwọ́ lálótí òun ẹbá lálótí òun lọ́lọ́wọ́dé wọ́n lálótí ajé àdìlé alísúnà ìsúnú egun bẹ́rọ lálótí ìjọ òun tí yóò wádà òun jíjẹ́ àrùn òdé wọ́n sọ́rọ̀ dúkìá yíyẹ sáti ti sọ múlìkì ìtẹ̀mọ́dìá ẹsẹ̀ wa múlìkì mọ́sá gàzàndọ́rọ̀ tí ó ṣe bí báwọn ma make sure àwọn ìlàwó àdílàjá àlẹ́kọ́ àtàkì àsáyọ̀ àti gbọ́ngbò tí ó àti fílìfílì méjìlẹ̀ èkìjì àti alátàlò tí àti àlẹ́kà múlìkì dúdú jẹun yóò wọ́n kájí kápùlé yìí tí kápùlé lẹ́jẹ̀ ti fi sàtí wọlé bá kọjá pẹ̀lú àtàkì ذلك بأن الله لم يكن مغيرا نعمة أنعمها على قوم نعمة يا على نصف ويشربا حتى يغيروا ما بأنفسهم سي حياة صاروا جبا إذا جبوا ìgbà alùkùránì ńlá ní súnnà ìwá ìlìlẹ̀ fíjú súnnà ya ake ya ìlúwa daga shirka da da kuturu da da kabairi shi da sagairi shi ya gido shi isi tiki ga soko isi wa fara insha Allah ta'ala wa nzu wadi amma ba su ìlàjì ní ìtọ̀gá ìlíyà lánàá ti dé ká ti mú ìdàlẹ̀ ń gáyé lẹ́gbẹ̀ẹ́ problem lẹ́nu tọ̀hún tó aṣọ pé a tó lẹ́mú ẹ̀lẹ́ kò dùbò sí ju ha ilé ìké ní wọn náà láǹṣe zanen yi wa kunun laye ne abu nan wa yin gama wa yi kwari da a zan rago yin a zaka zanen don gwamnati wani gama jiki a yan wani lashi minu a yi wunga yi ya shani so kwa biyo jike ba na nuwa ya launa so kwa lugu kemun ba shi gani ba an yi gaisa nuna mini ko galibi ya fure fiore ike wajen yin to na gunga lugwa na manye gunga kaga waje ba nan kaga bayani yaji a ba nan waje na bayani a yaji a ba nan wa wuhi nan jawabi ne ewe kudi mutaje wucin rin lagbaci baba ya ji ajiyari ewe gratuity bi fi ṣe yaji ewe gratuity aji bayani yóò kudi yaji wọn lagbaci mai ajiya ayajerta da ne shi ma ga inda lalzina ya kuru na wale ya ta ma zulmin inda ma ya kuru da fi butunin nara ba sai ya launin sa'ira ga jiki a nan ga jamu lanoci shi shi dukiya talaka lanoci shi na na kwata alajo na zuwa alako na asibiti alako na makanta alayajo na yi kazan na yi kazan ba ta jira na yi a yasan laifi yadda laifi makanta ya goto sula ya yi a abuwa mai shirya suna yin sula shi ba na gaya lamici mai yanzu kakan gaya ẹwọ́n rọ̀ṣì ní lábẹ̀ mínísírì kó marasájà etiye jeli a fiya fiya laro na harka wasu da zanen aka ce ne ga wuje ya doshi shi ta ba ne wawanci mutane ma wa guji giya ma gusu yi zai muke su mo daga abu su da sa fiye da ta yi zanaji mai baduwa ake baduwa irin yoci wale ruwa wa a ne yi ita da wata musulun su da aduwa da na ji zalunci na fa'in na gulai sabai na wa bai na layi hija na ba bar allahu ta'ala ba na wata ala na latin ci labari annahu la yugayyun min madda gulati na amabiya ala hadin. kede ni mana sọgbọji ya zai yi zashi n yaye ngishi n yaye nuwa n yaye lafiya n yaye aminci n yaye egishi n yaye imishi n yaye bashi n yaye lafiya ni karfashe wani mai jiyaye yanzu fata da sọgbọji ya zanafa sọgbọ a yi ba huwa lalli bayu ma li nafsi inda wasa no so ene zambi o so ene o so ga juba kuma na hali we wuje ba wo se je we aso kole we jibia wo se da je aso kole we jibia wo se lọ́dí yánà kó níma na sọ̀kọ́ àyàwó lẹ́nà wọ́n fẹ́ jíú sí ẹ̀fà sọ̀kọ́ báyìí na wọ́n jí ẹ̀fà sọ̀kọ́ bẹ̀wọ̀ lẹ́gbẹ̀ dìgírí náà jiná masters náà jiná phd náà jiná professional náà yìí náà jiná course náà jiná lára jí à ń ṣùgbọ́n bí àwọn sọ̀kọ́ bá kù nọ́sùlá fọ̀nẹ́fìyẹ̀wò nọ́sùlá fáànsáhùn áǹfọ̀sọ̀rọ̀ báwo lẹ́gbẹ̀rẹ̀ fẹ̀yọ̀gẹ́rù tó àdàlá ibi máa fi èsì ẹzà tí ó lá emi látú sọ̀kú sanwó dòjì lè ń bá sọ̀kó wọ́n pẹ̀ gan wẹ̀gẹ́ ìgbà sọ̀kó kèé ní wẹ̀lẹ́dẹ̀ gbogbo oyin sọ̀kó àti ètò kẹ́yìyàwó sọ̀kó ìdídí àrùn sọ̀kó rúgbẹ́ kọ̀ọ̀tọ́rọ̀ kèé ní yàtọ̀ báyìí káàkiri àyín zàgín ló ti gbókà ọ̀gbà ló ti àtàṣì tí zàgín ló ti mẹ́jìntara lìsáàlù náà hàbìsù wọlé ní ẹ̀gán wà àti bá mọ̀ tí bá mẹ́jìntara ẹbá ló ti àjíjọ àgbẹ́ndà olú sí alẹ́sẹ̀ ní yúdù kọ́pìlà ara àmà wọ̀gẹ́ ìgbà sòkú wọ̀ṣà lábẹ̀rẹ̀ kú dáàbọ̀ sòkú wọ̀mẹ̀jẹ́ àjíwọ̀n sọ̀kọ́ àfẹ́lẹ̀ kí àárọ̀ sọ̀kọ́ àfẹ́lẹ̀ lágbọ̀rẹ́ àfẹ́lẹ̀ ayé kò tó wọ̀ yàwó kó o mẹ́tọ́ òkúta á sọ̀rọ̀ àti tọ́sí ìjà àjọ rẹ̀ kí wọ́n mẹ́ta tó wà ní ìjọkọ́ ìjìká ìyẹ̀wà wọ́n ti má fi wọ́n yìí mai mako ne za a jẹ́ asọ̀kọ́ náà wọ́n ní wa asbabu ridha bi asbabi suftihi sababi na jadi yarda so ko bene wuci so ko be sababi na jadi fushi so ko bene ni ne ne shi me ji fushi so ko bene ke da wu wa ma fil mu'mina mutanidan fa jazahu jahannama khalidan fiha wa ghadiba Allahu alayhi wa la'anahu fa'iza gayyara gayyara alayhi nga be ke o ga shegba na hali na wata na sokwa bu shegba jaza'an rufaqa e gagba nga sokwa ga gbo ni jeje tuno yona ومن waga yi zawangi su kwa ji a tafiya riko laye zaura biyar da rabu laye bi zawa fili a ta wai wasu ba su kuma na fiye su kwa wawo ebe na wasu kwa wawo na suku su kwa ji taufiki ebe kirki wawo e kirki wa ciyo e kirki wa lagwato da ni wani wa ta zanu amma wasalla lugwa wa abazoke na fila wa wọ́n lè mí ni ẹni la sọ̀kọ́kẹ́ iṣẹ́ òwúrẹ́sẹ̀ lẹ́rù ṣáájẹ́rú lé àyíyàn ìrìnà àríbísọ́lá àtẹ́lù ìrìnlá ìbílù kúlà alẹ́mí níbi ìdí ajá ìlú mi látẹ̀lẹ́sì sọ ẹzà lé ṣíṣì èlì nínú ní pátá lè yé ìjàmọ́ jíjá ìjá ìdíyà ìwé gbẹ́gbẹ́ láìnú jìlẹ́ iṣẹ́ aláwọ̀ta alọ́gbà gbogbo ọba tí ń bẹ̀rẹ̀ náà dé ní pẹ́ntẹ̀sẹ̀ nàìjíríà náà minista kici ya jo gwamnati kici ya jo niya kici ya kare su sai tun dundu sai kici ma kare su àmọ́ ọgágun jíyàn ilọ̀ ojú ọkùn fi jẹ́ àyà náà fílà jẹbọrẹ́ká agbó ogúnbẹ̀ ní jífò èyí náà jíbẹ̀ á ní kàmírẹ́ sálà nípa sálà wútúwútẹ́ jí lóòrò aláṣẹ́rùn bẹ́ṣẹ̀rù ní bí jẹ́ ní ní sọ abẹ́ àníbi yà ábù jára yà lè jẹ́ ní fún ayé ẹ̀sà bí ó kó òkìlì á nílá pa ẹ̀wà ẹ̀wọ̀ ìgbúgba fájì ìlú fájì àìgbà fájì èdè kí a wíyé gbà ẹ́ ẹ́ ah wọ́n mọ̀ gbà miga sura ta ku kai brebi falaki brebi na su ruwa Allah wi zaja wa la su ina taina ba ni ku ba de aje no dikina eh ko ji wana mi fe dismiss ke su mi gani aka da wayi da yi ne na to wa bi mu in da yi ne mi shan daga lo musulunci wọ́n ti gáyà ọkọ́ àti kú òyìn gẹ́gẹ́ wá gan àpá ẹ̀wàáyà ẹbágá yìí ní kí ó inú nínú pé ìjìká ní wa yìí ní kí ó gá ní kí ó inú ẹlẹ́sà mẹ́rin òkú wọ́n wà kí ọmọ lẹ́mọ̀rí yẹ ṣe sí náà ìnìlá yìí kú làálí nínú ìdìrí ajá ìlú mìlá kìrìtì zanuwa ce ba ga cikin sura jarida ba suka nobel ba suka gazanji suka bbc citu ba suka jamus citu ba suka da citu ba kawo lura don wula kada fi kasiri min da juwaru illa muna mara bi so da kasin au maru ina yi sayin bai da nasu dawa amma kuran ba su kuma dawa hadisi mu dawa karu da hadisi dawa karu su dawa wabe rabi da wadda in ba su kuma don hajji musayi ya fara kiyaye ma a yodin zurgan ya je nusa wallahi tallahi saga na doro bidin wala nas'alan da lazina ursila ilayhim wala nas'alan da mursalin aga doro ga keje kiji wa yo so ba duki ci ga to sun ma duki ci ga so ba ni ga tabago ngowa ma rabbuka yuzallani lilali sai ciyewu wai ciwu shi zalinca su halin gadin ile zaman lafiya ya ile goro ya ile goro ya talauci dana ka gaji mafi baji na jewu gale ne na ke yaye ji na gwa ga yaje na ìlágáfárí jí ilé ìdèdè olúwa ipò òjìrí àrẹ̀fẹ́rí iṣẹ́ aláwọ̀dá aláyí máa lè ìbàjẹ́ ní mọ̀lọ́sọ̀fà àjíyà ilé fa'in gayyara limasu ya tafi tsohaji ga wushi gayyar ba su ko lugba wuce mitu su ko òkú bá bẹ pọ́lísìmẹ̀tì ó jìnà dábí ilẹ̀ náà sọ̀kọ́ mú sọ́rọ̀ ayé sọ̀kọ́ ti ga láti àláyé ají wọ́n sí ní bìlẹ̀ ìsà ìgbà náà má jí ulẹ̀ ẹgbẹ́ ilẹ̀ bá sọ̀kọ́ ọ̀nà sọ̀kọ́ mú sọ́rọ̀ ayé sọ̀kọ́ ga zọ̀gbẹ̀ láyé ẹgbẹ́ náà zọ̀gbẹ̀ sọ̀kọ́ wọ́n lè láyé lọ́dọ̀ wọ́n كل أمر مالك الملك توتي الملك من تشاء تقول ملك يا ذنابون وتنزو الملك وتنزو الملك ممن تشاء تقول يقول ملك ده يبادنا نابون وتعز من تشاء ذنابا تقول ولا ذنجلاي وتذل من تشاء أبا تقول تقول كلا يبالاي سو ولو جي نصر وقد نصر ولو جي zan iya wọlọ gbà ìwọ́sọ̀kọ́ gbúdó wọlọ jẹ owó ìwọ́sọ̀kọ́ gbúdó jẹ ọlọ́ jẹ ìwọ́sọ̀kọ́ gbúdó yẹ bùsùkù rí nìkàlì wẹ́yẹ ṣáwù wẹ́yẹ kìlìwù wọlọ jẹ láàfíà ìwọ́sọ̀kọ́ gbúdó ìlú wa ìmọ̀gá àlúwà súnmú zurlu sọ̀kọ́kú láyé ìzá bàtá sọ̀kọ́kú láyé ṣìfáwò bàtí sọ̀kọ́kú láyé bàwò wọ́n gbẹ̀gbẹ̀ sọ̀kọ́ gẹ̀mí ni ní mọ́ná òjìyàn bọ̀ ní ìsìráìlá ìdánwò jáà náà kò asala na fira ya eji ya goku ba ta mai dami ni mu na sokoji yayi sokoji nan amma ya ga le ba soko la suwa masiba te benje te za ya te ci ya te ji mama kaza ne su ga batina sanne ya su ya ti ne kaza ne su ya ti ne ya sanne ya su ne ne kada ne tube ne ya ne ya tube bon blati kada ne tube bon blati ya eh ya tube maden kada ne tube ne ya eh ya tube floji ka je wo ki ba le mba so ko na she ba ni yo ko ji ga ne Allah subhanahu inna Allah hakika suko la yughayyiru ma bi qaumin hatta yughayyiru ma bi anfusihim ene da bi la yemi ma bi woro ibi ala ke ri de woro we lo so ko ejuba ojubulu je ba ibu ya sai atsoda je ba e ba muhammad wani to a jikin ya nan sallallahu alaihi wasallam hakkin su kun akulla ne liba ya hakkin su kun ta na jibu ta yawo amma ga lai fa ce ki ba ci mo no yo ko ce ci wo wa ji be ce ci wo wa te bu ko be ce ci wo de de so ce ci wo lo ku wo lo jeda wo sunya ba ta wo ji a ce ci ku lin ngoto ga halin doro ne zaga da ne ibada da bude fiye gangani duru yanda shi bai duka ga iji a alamari a ya ya. lole 2023 yanzu bayan na za mu ci ga da ne data ne mai gon fundun gon pe political analysis wéjì kága yìí dà tún tí ìjì lájẹ̀ ń bá níwà ìjì láwọn sójú kiri kì í lọ lẹ́mọ̀rá àjẹgbá fi nàìjíríà náà kága yìí dà sọ́dọ̀ sọ́dọ̀ ìjì láwọn ya ci ci gaskiya ya ci layin ba su kun lugwa lamara zai yi inda kawai shiga da ba wọ́n ti gẹ́gẹ́ bá kàwọn nípa gẹ́gẹ́ láàmẹ́ ìsòkó ìyàrí àmá wé àwòsíká jẹnu zangoro mọ́gá àṣàwọn ṣàgẹ́síta àṣírí iná láàlá yúgẹ̀ yìí máa bí kọ́wọ́ní àtà yúgẹ̀ yìí máa bí áńfùsí wa bai su ga mai su ya gida wa la sanin jiya wa mai la sanin mark wa mai ya tarbiya wa yi jiyan wa ẹba imiyan wa kí wọn àjẹ́ kí wọn àkírùn kí wọn àkún bá wọn àjẹ́ dán hajji ya zùnrún tarbiya yóò yìí wọ̀wọ́ ẹmọ jíwìí sí wọ̀dẹ̀ lókàjẹ́ ìlà ji wuce za ebe ìdẹ̀bẹ́ ìbẹ̀ ìbàwọ́ ji na omana wàhálà lórí ìlà onísùn lọ́kì sókè runa bin màrúfì e na eki na ọdẹ nàìjíríà jẹ́ riba bá ní mutum miliyan goma na ake population kọntẹ̀rin lọ́kì ga yi àti àwọn ẹ̀sẹ̀ ayé ìwé wá gẹ́ yìí ìṣẹ́ gbà ìwé responsible wa. yanzu shi shi ume ladar shi ne ya dawo dina ja na kakali ba zan bilaki ba kun gani na bilaki wala ta sabi dawa yanzu jama'a ne mafi gole mai tuwa rubutun jiga ka yi dai tuba jiye jide adéyájẹ́sà náà kú nípa nípa tàbí ìṣòlú ti lè gbọ́ àjẹ́sà náà jùlọ nípa tó nìbìrí àmá ẹjì ní bàbá wọn jẹ́ àjẹ́ ayé láwùí jí dẹ̀bù yìí láwùí ìdá mọ́kándá ńlá jí ní bá wọn jẹ́ àjẹ́ rí ìmọ́jẹ́sà lóòrùn àjò tẹ̀mọ́kú drainage na gwamnati aji yayyani amma kane yuci na gaskiya ilawun fi ilawun jikiya nan eh? ilawun ku ga sagawa kansala don ga dokku yaro eh? sagawa ciyaman don ga dokku yaro eh? ciyaman mun uzo yawa kansala so mi sun so e lu so be e ba jiyan e ba drainage a ele ga yo saga fika ta ba lo to be ku kudi rijiye rijiye ko jinnan wani ba ta zanduwa minimum gaji kiya igaye ya ji mai to wama ibada ocensu pé wọ́n máa kàlẹ́kì sínú ìta ilá ìyá òdòsíta tí ẹwọ bó bèyíwọ̀jì ìbèyà lójì lè yẹ máa jí wà múra alẹ́kàbí sọ láti láyé èyí ọmọdé mẹ́ta mẹ́lọ́pù No, ne, nwere zanadi lecacin zanadi jidebin betnaido zanotu abizugu fimu kiro zanadi jibizugu pornography kiro zanele taba weliyo wadda su na kima da egwu nyekwo ji ganewa zannan agan wujuji sinaru ya wasu winji labukara Na kan zingiya ni zannan lakin zinwunan wunde mai kwamigawa da shi jirgi eh a cikin da shi lafi gurfi lori ko bi bezo lànà kan bá wà jíjà yán wà kò tó láti àgbànú wà ń lájá àjìlá ṣe ágbẹ́jẹ́ òun ní kò tó tó wọn fún àwọn ìjọkú òjígá ni wà pátá nígá sẹ́kùn dóòrò ìṣà ìṣàṣìlógà ìṣàṣìyẹ́ ògùn jíbà ní ilé lókùnrin an yi ga yiyece shafi kuntiyar babu lamura ta zuyi mai jan lánàá ti yá ṣe ògá kọ́ọ̀gá ẹ̀gọ́ọ̀gá ti wò kọ́ọ̀gá ẹ̀gọ́ọ̀rẹ́ olóòyẹ wà ń yí zàkàmọ̀ mẹ́yẹ jẹ́ wà ń yí ẹwọ̀ sáàdé ìfàṣà ẹgbogbo já ẹgbọ́n zàdóòrùgá jí yára mọ́ àgẹ́jẹ́múgá ńlá wọ́n wo ẹ̀mí ẹ̀kọ́ tí wọ́n lè gbọ́ ọjọ́ ní wọ́n gbọ́ ní kí á làdìdì yá lókun sókọ́ gbọ́gbẹ́ ìgbọ́ra jíwá ń yí lálúwà tí ìyẹ́ wọ́n gbọ́gbẹ́ òun ti jẹ màá náà jíwá ń yí yẹ́ wá ń yẹ́ lọ tó wọ́n ká jiná wà lè tàlí ní ìsáàlì ilá máa hà lọ́sọ̀kúrá gbóòrò ńgá malálágbẹ̀rẹ̀ ìmọ̀kànlẹ̀ tìlágbẹ̀rẹ̀ وإذا أراد وإذا أراد الله بقوم سوء فلا مرد له so ko dai wanda ya yi doci ruje da ya ba da kurwa wani wa ma la bu min duri wa i e sa shi zan yi jima a de lan na wa sa na ya ne sara a su وفي بعض الآثار ومدى تاشي آثار إلهية وعن الرب تبارك وتعالى أنه قال أقصد الله من أجل نوجه أمان نوجه أجل نوجه سنة نوجه أجل تازن عليك أجل جادا غنيو نوجه أجل زوجي وجلاي نوجه سقولون جيبوتي بزنبيون بزنبيون بزنبيون لا يكون عبد من عبيدي a jẹ́ wúṣì tẹ́gbọ́ nínú wúṣì wúṣì wà alama wuhibu na ga ake ta tiye na musakwaiwa na wa sun mayan jagilu hannu ilama a karabu wuci ga yi na musakwaiwa na ruwa wuci ga ajiye ba da ce na sakwai na gona illan da kawai na hudu ma yuhibbu ilama ya karabu sai yi yana musakwaiwa na lirusan bayu da yi yana wani na gona wala ya kuna abu min abibi amma a je wushi da bini wushi wushi shi yan wusa gwagwa alama a karau na ta kiwe ne sokwa baye na sokwa na wani ba fayanta kiro anu ilama ojiku wuce ga yanayi da ba sokwa na rukwa da yi na sokwa ya je goye ya nan illan ta kwanke na wani ma ya karau ilama yusufu illa face da zaune sokwa na wani musan bayan da yi na wani wani mai jiga ne ko ta bayani yadda za an rufa kanan tumur fiye magida nan da wai iya bi to so insha Allah ra karshe fasalin nan ya ga su ne shi bi na ji alaka ne ganne nan ga a ahsan al-qadi galla na gangana gaji ba no jigan idza kunta fi ni'matin far'a fa inna dhunuba tudhilu ni'am إذا كنت في نعمة وقد نيمة فرعها جكلا بنيمة وشيجي ويصفو تجيم قاتيما قاتفاريما قلاليما بصفو عليصفو بما فإن الذنوب تزيل النعم ابن الذنوب ولا نيمة نصفو جيالا لكيابو صفو نصفو جيالا سيما بارو فلا داسكي إن جاي جيجي sọ̀pọ̀lá ló ṣe aláàfíà wọ́n jẹ́ fẹ́yìn ní wọ́n a máa rẹ̀ ìyá ní òṣìṣì òjèdàjí kí a ń òjèdàjí ìbìnrin lọ́rùn gbẹ́gbà olófin wọn sọ òjé àbílẹ̀ èso wọn ó sọ á mọ̀láàdé òjé kúrò àyíwá wa ń yà pàdé òṣè àbáyú fẹ̀yìn nàìjíríà máa sí fẹ̀yìn nàìjíríà bá tún sí ìlú àníàm wọ́n jẹ́ ó ń gáyìí wọ́n da yẹnyẹ wọ́n da jínú pédè da lẹ́dà kíkàṣá da lẹ́dà jí bà lẹ́wọ̀ lábísírì fún sọ̀kọ́fẹ́ wọ̀ ní mọ̀ ń ṣúgbẹ́ ní òkèkè jì àṣìṣì wọ́n wọ́n tó gbogbo dáadọ́ lọ́nà àyílọ́ láti wọ́n ní àríyá káàkùnrin tó lè wọ́n àgbàkà àjábà sádàkà وحصها بطاعة رب العباد فرب العباد سريع القلب وحصها بمعنى ونيما نطاع بطاعة بملك رب العباد كسنة عليك يرمششلين sọ̀pọ̀ ìyàwó eyé ní ní jẹ́gbẹ́nà wà wọlé mẹ́rin ìwòsánú láti alùkùránù rí láàkúrò rí láti káàbà yìí láti àná ìlìlì haramu bẹ́ẹ̀bí wọ̀dán ẹyẹ wọ̀dán kúlè múlù lẹ́wù ní nínà àwùsọ àríwọ̀ yá fọ́jú wọ̀rọ̀ yẹ̀wò sọ̀kọ́yà ọbí jízọ̀dá ládàzọ̀lọ́ mọ́sánláàtí wọ́kàtàrẹ́ ìrùkùsá ilẹ̀ mọ́sáájì ládàzọ̀lọ́ dẹ̀lẹ́ ìlìmí ládàzọ̀lọ́ dẹ̀lẹ́ níwàdà òhun yìí náà wọ̀tẹ́kùlá lẹ́bí tẹ̀sáà lónà bí yìí wal arham ládà zọlọ́ dẹ̀nà kíríkì àbága ládà zọlọ́ dẹ̀nà lè bá sọ̀kún kaládà zọlọ́ bá náà àdé ìṣiná kaládà zọlọ́ yé sí bà mọ́ kaládà zọlọ́ yé àbà mọ́ kaládà zọlọ́ dẹ̀nà lè bá sọ̀kún wọ́n ní àlàáwọ̀ lànà ìjì ìwúra sọ̀kún bá dùn sọ̀kún yàwó òwò àgbàká òyìn sádáka wọ̀twáríà wọ̀gúnyí wọ̀já àlẹ́rìí ya kuji shi ya zagwaba gishi ya zai wuri su goji alhairu amma wa su nobe yau wajen wacce wadda da an yi su kuma an goji zalunci ba su ṣẹ́rù manu'a illar musulmi wani zanen cira da ciyarun ko kansala ko gwamnan ko a titide ko? lóòlé wọ́n lè gẹ̀ ní ìmọ̀ òní ogó èèwọ̀n àkédàtọ́ ní àyèmọ̀ ní ya yìí wẹ́ẹ̀kì wọn àgọ́gán wọn ẹ̀fẹ́ ìmọ̀fẹ́ àsọ̀pẹ́ ní mọ́nà sọ̀pẹ́ àwọn náà àmọ́ èèyàn wọn ní kóhùn yí léye mẹ́ẹ́nà zàlẹ̀ bá pàkó mọ́bà zàlẹ̀ bán rẹ́zà yìí kó zàlẹ̀ yìí pálábá láti lànà lè wùtà kó mọ́tọ̀ mọ́tà mẹ́jọ ẹ̀ndọ́rọ̀ mẹ́jọ wọn

وإياك وظلم ما ما استطعت فظلم العباد شديد الوخم وإياك منهم وظلم gangan da zalunci shi ebe da zalunci wala kabari tashi ko a zulmu zulma sun murmur kiyamati lefi na gaji tsakani wa bai sokwe na sokwe fa wa yoyi kasoci shirka da wayar gudu ma duk da zalika limai sha mu ga fiye fasa wani ne amma laifi na kiza yiyo na efu alikiya ni gafin so gaba tawo nga fana zalunci yana wasan laji wa zunje wa wazaka wa raji wa romura wa jinna wa jinna amma salariza na oga kan yadda pension yadda na oga kan yadda yóò kú jí ní yóò kan efi òjàpá ìlú bàbá lè àgá lè wà jí ya takada kayan gwamnati ga waza na iwa ya tun a shawa ya ya tó kwallo kwallo ṣe wace ṣe àkáǹtì ẹ̀ yóò ní bátá ti wó yóò jí gánà kú hákírà ìdé ṣe ní ìrírí mọ̀nà ẹ̀dà ìṣẹ́ àpò òmùṣẹ́ scholarship har àgbà graduate ayé náírà níyà lánàájì mo fi ó bí ìṣòtún náà yìí lè ń lóòrè àmá àkánùbá sáàkì láàrin wára pọ́lú sún ẹbá àwọn àdásó ẹfọ́ àìyà nìṣàtún lànà ya kuwa ji ganewa zanen ruwa sha juyawa sago bribe mabunuwa bribe ne ba duk ta kiwaya amma ya bano wa kiwo gwanuwa wa ya fi gane wajen na dare ta wacce bi fa'ali iyali in ji san hata zuwa da mani mukulisu ya bi zane yajin ani diga almuflisu min ummati zanin yajin ci min alumon gona mai yaji yawmal qiyamati ngaza na bi fal qiyami bi salati ya salle wa siyamin ya azuni wa zakati ya zakai wa yaji amaka ko bi da karshe ta ma za ki zalle ko ta zan ko ci wasu daga laji hadda lozi aga ga to ko mutu wa na ne wasu ya da ni wai ko ma ga ko ko ci fu ci ko ni ya ta ko no sunne shaitan ma'aza waka zaba aza ki yaje wa zanne ni kaza ne zanne karu yo ngala ne karu wa baji ngala ne lalace ngala ne shashasha ngala ne kana ngala ne de shi wa ga shi yo nge gin ya gratuity ya salari ko ya gwamnati ya ganima ko percentage bata ayyuku a kalama ne hada za wuce mashi don tabbaka an tabbaki tabbaka an tabbaki wanda raba a zaki yanzu gwamnatin zanen karshe a jinsu a nufi shigar fayuta haza min hasanati wa haza min hasanati kala la da shi yewe ala le yo ji aja da na ala la sale la da salawe aya le o gbaduna ya du yewe aya le o kapo na ya ji yewe aya da no yewe fe se nyuna ze yo je gratuit na o ji ke wo chi tu da ga da lawa we bo no we ko gani yo no je ji na mare zane majiye ngole so bunji je je jinabe ngo mulani ba ta wa la do ma zani ta fayin hazu fayin ban ya ta sana tula da ga zu kọbùlá yìí kò lọ máa léyìí àwọn owó bàtà òṣóná òkílà mí ní kàtọ́ ayá ara lè bí là ń ṣe ìwò fọ̀túrì àti àrẹ àti àtúnbẹ̀lá náà ló mọ̀ torí àti nára tàrà tí ó gúnná lọ́tí kí lára náà lọ́nà kúrin ní sálàáyì wòjí wà zaka yìí kílọ̀ àákílà yìí gamata zanuwe ṣáájú kí èjì àákílà yìí ṣàṣẹ́ ìgbòǹgẹ̀ ẹgbẹ́ èjì òṣàbí àjígún kí ń tẹ̀kúrú sọ àlìyí ìyà yẹ gáàfẹ́ làkíríkì fẹ̀yìn náà kàrí àwọn abínà rọ́ṣúra wọ́n yé وكان أبوهما صالحا ewego sọlá kunye bàbá wọn tí ń jíṣe àǹfàní àmá ogáṣì ìwò ṣe wé àráwù ìjẹ́kùn jẹ́gbò ìṣẹ́ tó ákìlàjí gẹ́gbé bí ó ṣàdé àjẹgún ájí kánú tó wà láàájí tó ájẹ̀lẹ̀ àwọn ogáṣì yawon shi ya jan wajen su faɗi wasafir bi kalbika bainal wara bi tafsira asara man tazalam wasafir zunzan bi kalbika bi yawa ina jin lura wa ji basira wa ji ganewa nan bainal wara tsakani ya halitta yau litubsira ebo waliyoye gafa zulmul ibadi zalunci ne shi nan shadidin waka wuna wana wanda kiwona muje sanani wasafir bi qalbika bayna alwara junzabe boyin tsakani a yi tajo yutusira asara mukaddalam ebo wali asara da zalunci ne zango shiga cakuri yo ce ce ci zalin ci raji mamaki lokaci ya zai to ja bila ga wani biya former accident was eh? former honorable former governor former chairman former judge former kadi former dis former commissioner former pamsec former hod former kazan wasu wasu da ta shan gaje koma halata da misali ni ni da dare lam ya kushe an mazkura mina khalaqnakum wa fiha nu'idukum wa mina nukhrijukum taratan ukhra ifwali ya bi sharwe zuke مسؤولون وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا يوم يقوم الناس لرب العالمين أتاجز عن جزء لغتشي نوامي شوري جاوران ألم نعمركم ما يتذكروا فيه ما تذكر وجعكم النذير waji rayuwa rufa waji rayuwa rufa da yake ba gargadi mabiya wa ya ce ba ku biya wa masodu tí nǹkan kùdà yóò adá ìjí ẹ̀họ́ òdòwọ́pọ̀ tíátà lóhun yí kágbórí ẹzàjá túbí ẹwọ̀ yìí wọ́n wá gáyà olàbárí ájẹ̀lẹ̀ lálàbí ló ṣe bà wí náà ọgágun àgújọ gbáyí wà wẹ́ ló sọ́ àmá kọ́wọ́ dí àṣà ìgbájú làkẹ̀lá daga zaji haji da a da ta na zaji ku ga wai ke kiyan wuyo to wu ci rubu sun wuje a e kule yo godo ah ne ba daga ta ja ga na labi azo jaral mini naziru na so ga san tu na ga wani na no yawa yawanci shiri ya zafari a madil amiluna ya e zuci shiru ya jeli ya tiru zikir hajjimin lalzaci ina kama yi tuwa ina umar yi tuna ishi ma shi tafa ina kama yi tuna amma za mu cewa nan na kawai yi wazi ne a ce su wasu ce za su yi a ga kawowa wazi mawuya a a ìṣẹ̀gbọ́ àtún àgbẹ̀yìn ìṣẹ̀ inú wọ́n tún gbèrè kí a ajá bí àgbẹ̀gbẹ̀ àgbẹ̀síyà ọgá ní oníṣì ọgá ayé kan ẹ̀kẹ̀sí wọn ní pọ̀ mọ́gẹ́ pọ̀ oríṣì ní ẹ̀yẹ́ ga rushe jemno a ga bayani ji yanzu ya ga bayani ji ya e wacce ne da jemno ga bayani ji jemno ke wuno a ga bayani ji ni

ìwé ti tí àrùn ìmọ̀gẹ̀ yìí nà gbogbo àká ah, náà aláwọ̀ fún gbogbo ní ọmọ wà ebóni wà gbò ní aláwọ̀ gbogbo ní aláwọ̀ gbogbo lẹ́mọ̀rú àtàbùn náà jẹ́mi láti sọ pé àgbọ̀gán ah, ayọ́ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ba da mu ne ya ji shi wata zuma ku adawa shi aje agogon samuda shi aje agogon jami'an shirawar shi aje agogon jami'an magiyar shi aje agogon ku ya ta diyaru samudi ce wani so suka zawa ali alayin ya ciye umarkar wuce ha kawai bai za da nuna cewa ranar kyauta a gobe sa nufe da yake rayuwa shi abu ne bane ne fata egwu ne biyar gibar su kwaɗe ya wuce wani ne yanzu kun yi ajiyar ba da wace mafi yanzu har da godiya na fatin ka masaki nuna ba zau shuhudun alayhim wala ngan da na wuce ya ji doriya umar shiga tuma wa ma ka da shehu alayhim ba zau min da zuwa da zikar fasar ga yadda wani lagunsa a ko zalunci na wallazi kai kasam ya wuce gaji wasu unga na balama ya karauni na ya bala nga wani inda lalai ne yi zuwa ma sai za a kalar lan yi filitu fakam tara ko min jinani jinanin wa min kusurin wa ukra alaihim asam wa kam kuntu wuki tara ko agwalu ladan lati uchuko uchuko uchuko begaji yi wani kusuri be pala fe ni kwe ni kwe ni kwe ni kwe yi ko ukra gani be woro ebe alayhim e chawo atma la villa palace ko la no ti je bi sọ̀rọ̀ ne ci UK o ne ci Switzerland o ne ci Venezuela o ne ci Russia o ne ci Moscow o ne ci Dubai o ci Inno o ci Victoria Island o ne ci Banana Island o ci Inno o ci Inno zami to sa yu shishi ẹni wọ́n yá yù bẹ́ sọ́lẹ̀ floating island yá wà fi ẹ̀yà pẹ̀kọ́ láti rájẹ̀ wà ńgá àti kí à ń gá àṣà àwọn àti gẹ́ẹ̀mì tútàwó wọ́n àtàbábò

zawon ki adda na jeyi ne a yi hum a wula di ha filiya ga kowa ji ganewa wunji sọ̀rọ̀ bá rí ní àjí sálà ma'ana ájí wùsùlù ma'ana ágàfi na ẹ̀lẹ́jẹ̀ yìí wáyí wọ fàájú na ìmì tẹnɛ máa wọ mú ìṣó yẹ làjí òtí kó ṣì yẹ èyí òtí kó ṣì yẹ fáàlà àfìṣì yẹ bí iná ìyá ṣì yẹ àbẹ̀rẹ̀fà ṣì yẹ bí iná ìnáàtì حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا فاتح ميش يوم أبو alladina lahum ya wuce na le ga jeni mai fata ya dogo shi ya yi shi ya zinariya shi ya zarfa shi ya imiji ya na shi ya bala su shi mai fata nan wakalin lazina lahum ka da kulmi cewa ga ele zanen wuce saliyon ya wuce ya jiya mako gani ya wuce ma shi wari ma a gina annimaniya halaka anne sultaniya limanin mulkul yau yau mulki nan nan lillahi wahidin kama cikin mulkul yau lórí pé ìyọ́nà alágbàwà ìdíyàní àhàlá ìsmin ìndọ̀lá rọ̀bí ló tẹ́sọ̀mọ́ mẹ́kìlá náà alẹ́sàmù rẹ̀ ṣe wale gan karshe yan babin nan hadisun da ce da yare ne ku karshe fasayin nan hadisu ya abdullahi umar na abu dawo da gobe nan ga alibi sallallahu alaihi wasallam gan idza tabayatu bi dinati yaga ji bai ku dina ko nauyi yau wacce na kwari ba ni dinan wa khastum aznab al-bakari ya ci ma ji shagala biyu dabba kayayyar ya mutucin taranin gwaji warabi tumin zarri ya ci yarda ci ya ga biyu da ruru wata rabtun jihada ya sha jihadu ruwa sallallahu alaikum duk na sofo ga ya láì zúrù àtàtẹ́rì ṣùkú ìlàjì ìlúkù ààlẹ́ ẹ̀gbà ó ti ní àbà tí ìgá àṣẹ́bọ̀dọ̀ tó àjí níye jí níkù ń bá wọ́n gá àjí títì rínú ngagaya ti a imanu amina billahi wa malaikati wa ko nke gaggajiya alisano guda a ƙungiyar ada jibrilu jibrilu nan a ta ƙungiyaye ya ni mutum ya kula ilimin biyayen jinan majiniye ya zama tsohon kai jaji su nan rufa yajiniye sai ga jibira sun ga yau ya lamari kwantazo so lamari abu ne sun ɗin ɗin ɗin ɗin ɗin ɗin ɗin ɗin al'imamu tabbara an guda a yin sirna abbasu ga annabi sallallahu alaihi wasallam ga khamsun bi khamsi ya gaji ya gutsu su kwa ji ya gutsu ya yi ma ma na qada qawmun al'ada illa sulita alaihim adu ya gaji ji ya ci shali kawai ya makiri ya gaji kan mutace murja sai ji azaba àlìkọ́ ilé ẹ̀sọ́ mẹ́lò yìí bá tẹ́ iṣẹ́ àlìkọ́ ilé à mẹ́kì yìí ga jẹ gẹ́lẹ́bà tàbí òjà tí ó jẹ àbábá bá dì tẹ̀lé sọ̀lọ́tọ̀ àlẹ́yìn sọ̀lọ́tọ̀ àlẹ́yìn àdúrù kìdínápì sọ̀lọ́tọ̀ àlẹ́yìn àdúrù wọ́n máa ákẹ̀mú jìgẹ́ ìmá àǹsọ́lọ́lá amma ka da ba hukunci bai nuni su kwaci jina yana illa fashafi wulfakaru talauci ga gashe ba tsakani abu kunje ne jina yana inú ọjọ́ àbúgbé bàtọ́kù lùgbé ìrìnmà tó láwọn ìyẹ́ ìrìn sí kọ́ àfẹ́rí tó ẹgbẹ́ lè ṣá ọgájọ́ lábẹ́ ti rẹ̀ ní ó kú jù sọ pẹ́lẹ̀ ní ọdún lájọ́ tó làgbé lò wẹ́wàá tsakanin yoyo ake tsaye da sukun da ne kawai lafi to tsakanin yoyo da sukun da ne kawai lafi to tsakanin wabe wacce da waye ce ne wajen mulki wajen mulki wuce to kai na sukun da tuki wani kawai lafi to wa mun da ce zanuwa ce gudu yi ne ko sukun wa waga su zanuwa wa ba wacce yi gobe wani amma kawai wala zarat fihim alfahishatu alfasha ma gashe ba sakani abwa zina ya shida ila gida zabu ko emi laji ta je zina bi wala yushi wunde ga gashe ba alu ba bunu wa je oku e chiyana illa fushati mulmuki tutu tutu laji biyo nga gashe ba tsakanin abu wala tofafin mikiyala ilaji e magaji ya ce da ya sha lana ba mai da rubiyo lana gwangwe guja rubiyo inda kuwa ji ganewa lana ba mai da bayan wẹ̀ láwé yẹn náà wọ́n á ti kẹ̀lẹ̀ gàtú gàtú gàtú gàtú gàtú gàtú òjìlẹ̀ ìmìnà ẹ̀múrú ti jà ń olùkẹ́ka ọzọ ẹgbọ́ abẹ́ ìrún àjùngá jì wà ń jí mọ́ gbátàmù ẹ̀lẹ́rẹ̀ tí à ń sìnáyàtá wùnyẹ̀ jíun lèyẹ fún ẹ̀pátákùnrin àtàkì ẹbọ́ká kùnú bẹ́ẹ̀ tó wọ́n àgbẹ̀lẹ̀ wẹ́ẹ̀tì ọdún lórí jí àárùn olúrúkẹ wẹ́ẹ̀tì ẹjìbò fẹ́jọ́ ayé rẹ̀ zẹ́yẹ kú ẹgbà ti tílẹ̀ lọ́gbọ́n alágbòní ìrúgbẹ̀mẹ̀ ewó ẹwú yẹwé ìjì fata zanna unda da lotu zanna unda da lotu ba to fa kun mi ya da abun to da nan abun da mi ya nu awa kan da lawa kan ne la kan da da ke ku tu tu lo ka ju ga ti da la to to fa kun mi ya la ga bo to ki zane nga deshe a jita ti o nga deshe ama nga dekun ya zaɗuwe ti wọn jẹ́ wọn ni fadẹ̀ tó kò fún ìmìtì yàlá kẹ́gẹ̀ ìtàṣe ibe deshe àṣẹ látòrókè ìlàmúlùkún nevada èyí ti na yàní lọ́sọ̀kọ́ àníwọ̀n òkú kì í so bí sì ní ẹ̀dá yìí bẹ̀rẹ̀ dáná lọ́kì yìí mọ́sọ̀kọ́ kú láàmà jì ní ìlú wala mana zakata ila magashi a shiga ya ayya zaka illa a basu hannun qatr illa face ne ne daga saboda su ko gaba su su kwa duniya al-imam tabarani ga wali sun lushe wa albani ga hadisi na ta su sai ya yi suniro ene ga ibani na ene je je ine yutun je gwa su ka ci je al'imamu tirmidhi gobe daga hadisina na yi shawar ga annabi sallallahu alaihi wasallam ya kullu ya kira hadisu ma khasun wa maskun wa qas karshe al'ummar ne a dukkan zanu ci a gajin halaka karshe al'umman ne ki a dukkan zanu ci gajin halaka karshe al'umman ne zanu ci su gudu a ga alhaji gaji ta bayan yi ci gajin halaka kila a ga ya rasulullahi ya wuce ce an na hayu wa fi da salihu nga yi ga ajiya da kawai da kirki da tashi ko kala na amani dige e iza zuwa iza zuwa da kubutu a da ke yi ba su kuka she ba ni ta ne da ci a bi ba su wani sa eji nzaji na ịza babu ji mba bụ kwuba ji zawe ji a etu kwuba ga abụ ntụche gị sụkata mba agan lokaci kwutọ ya ntụji wee dị ji ahụ ya ntụji wee sọ aga eji onwe dị nga eke na wuda nwere anịghị ịza ịsọ joseph eji eji ya eji dị ore ujuju ngoto eyi ndị ga dị adịbụ alakabe ji iwu n'ụlọ ebe chi igbo nza afọ ịkpọrọ ha bụ ọkwa annabi sallallahu alaihi wasallam alwa imam Ahmad da imam Abu Dawud da yake saurayi wani yushi ko an da alaikum kuma yukulin fujin wa subana ruwa da kafa don duwa ga buke ba ta shafin ya zane ga tsaye jawo zane tsaye jawo zane tsaye jawo zane ku petrole zane ku daroye zane ku goye zane ku kazaye zane ku da yi best bread na ji kọ́ndìrí produce bọ́gánà àyàkùdà kìíyà kìíyà àdàjíjí àyàn àdàlókìíyàn ájíẹ̀jì àti ájí àsátà àti ewé tó méjì èwúrò yìí yá alúmẹ̀ yá gúnjẹ yíyírí lúkúlùkújí kàmátàlá látàlẹ́kìí látàlẹ́kìí ebo fara lórí àti ìjẹ́ láàrin kíńlá àgbéyà rẹ̀ sólọ́lá yá ọdún tí ó jẹ́ ci fàmíkì lẹ́tí yóò rẹ̀ ìlú káàkiri níjà jíná yahudi nasara majusi zairi agagunga musulmi na musulmi dokundo kanga kala ne diga walakin na la la walakin na dubu dan mun sai sai yayi gusawu da yi gusawu yayi ile ile gugu ke gusawu ile gugu wọ́n ní fún náà fáyé yóò lé o láti yẹ gbogbo gé dàzò takò wàlé gbogbo ebi gángan òyì wàlé gbogbo kòtò léèdà wàlé gbogbo kànáà wàlé gbogbo fáadá wàlé gbogbo ìdáná pampas wàlé gbogbo ẹni yóò ṣe yẹn na bẹ̀ẹ̀yàn yẹn wọ́n ti wùsọ ẹ̀kọ̀ntírẹ́tíọ̀ ká ìlú wọn ní ebèlè kọ̀ntírẹ́wọ̀n ẹ́ lọ́dọ̀ àṣì abẹ́rẹ̀ yà àgbẹ̀bí ní ẹsẹ̀ ìlú iná fọ́ọ̀sì ń sàfẹ́ kọ̀ntírẹ́ wújì èdè kọ̀ntírẹ́ alùwánù fi kùlù bìkún alùwánù gbogbo tó ń gá wayin zan ra'abu ninkunu bi amurinku da suma su kwamurwa daga yi mai maki rezo ya kwabi kuma duniya wani yi shafe da yi waka ra'ayi su kuma yi murci ya mai na ya mai na da yi tawuke sama tawuke jibucu tawuke nyaga tawuke ji secret kozo ba su je mai tare kwabu duniya waka ra'ayi ya

ewé tí ìwò bàtà ní ìkí èyí yóò tó condition yìí káàkáàkáàkáàkáà yìí so zangbe ebe igboro wọ mọ olóyè ojú làjì ìzẹjọ méjì ìyàgbére kí èyí méjì ìlú ẹgbẹ́ ní wọn sọ gáda igboro yẹ ń panijá ẹ sọ ní bọ́kọ àbẹjẹ mákètò yẹ gáàmù ẹ sọ ayé méjì asọ ní láàbíṣó yega lẹ́sí ẹ̀kẹ́rí gẹ́rí gbogbo ààrẹ máa jí jìnà ẹ̀jì bèèrè ní sí ìyàrí kanyó wọ́n yóò kú ẹgbẹ́gbẹ́ ibi tí sọ̀kú ìgá kàfí yá ọ̀pá ní ìgá jí gbé nílẹ̀ sọ̀kú aláàrùn yà wàdé ní ìgá jí tí ó sọ̀kú fámílì yìí wọ́n bá wà lẹ́nu sọ́wọ́ wọ́n yìí lẹ́yìn ìgbìmọ̀ òjì wọ́n máa sùn hàn kàbámọ̀ bí a ń bí kàṣẹ́ lọ́la ìgbà àìlà ń ta